الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والستين وأربعمائة وعنه أي وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم متفق عليه وهذا لفظ مسلم وفي رواية البخاري إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه وعنه عن النبي صلى الله عليه وآله وسلم قال تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن أعطي رضي وإن لم يعط لم يرضى رواه البخاري وعنه رضي الله عنه قال لقد رأيت سبعين من أهل الصفة ما منهم رجل عليه رداء إما إزار وإما كساء قد ربطوا في أعناقهم فمنها ما يبلغ نصف الساقين ومنها ما يبلغ الكعبين فيجمعه بيده كراهية أن ترى عورته رواه البخاري وعنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم àwọn ẹgbàá wa àwọn náà dá lórí ohun tá à ń ti ń bọ́rọ̀ bọ̀ nípa rẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú pé kárí ayé sá ẹgbàá wa alákọ̀ọ́kọ́ lónìí òun náà wá látọ̀dọ̀ Abu Hurayra Allah ìkẹ́ àti ọlá Allah kọ́ máa wọ́n ní unzuru ila man huwa asfala minkum àwọn ẹni tó bá wà nísàlẹ̀ yín ní kẹ́ ẹ máa wò àwọn ẹni tó kéré sí yín àwọn ẹni kẹ́ ẹ máa wò. wala tanzuru ila man huwa fawqakum ẹ má máa wò àwọn ẹni tó wà lókè yín ẹ má máa wọ àwọn ẹni tó ga jù yín lọ fahuwa ajdaru alla tazdaru ni'matallahi alaykum tóró ń gangan ìní ó mú yín má jẹ́ ni tí kò ní fojú di ìdẹ̀ra tí Allahu ṣe fún al-imam al-Bukhari wa Muslim àwọn ni wọ́n gbé jáde ṣùgbọ́n èyí tí wọ́n wí yìí ọjọ́ gbólóhùn ẹ̀gbá wá yìí gẹ́gẹ́ bó ti ṣe wá lọ́dọ̀ al-Imam Muslim ẹ ṣàkíyèsí ìgbà wo ni wọ́n máa ń sọ pé muttafaqun alayhi fún hadith tí Bukhari àti Muslim bá gbà wá kò tí ì tán tí gbólóhùn wọn sì papọ̀ kò tí ì tán. náà. bí àdínkù wà lórí apá kan pápá. rárá. ẹ wá sọ̀rọ̀. ìgbà wọn náà máa ń sọ pé muttafaqun alayhi Bukhari àti Muslim gbà wá. kí ni nǹkan tí wàá tún sọ sí gbólóhùn wọn papọ̀. Mhm. rárá. sá kọ́yọ́ pé sàábé kan náà lọ gbà wá sàábé tó gbà wá lọ́dọ̀ al-Bukhari òun náà lọ gbà lọ́dọ̀ Muslim nígbà tó bá ti jẹ́ pé sàábé kan náà lọ gbà wá wọ́n sọ pé muttafaqun alayhi. eléyìí ni nǹkan alákọ̀ọ́kọ́ sàábì kan náà ló gbà wá gbólóhùn rẹ̀ bákan náà ni gbólóhùn rẹ̀ bákan náà ni ṣé máa ń ka àwọn ahadith pàápàá jùlọ nínú sahihi muslim òun rọrùn láti tètè rí àwọn nǹkan yìí ẹ rí i pé. lábẹ́ àkọlé kan muslim lè mú àdéhìsì wá bíi márùn àdéhìsì márùn látọ̀dọ̀ sàábé márùn ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ẹ̀ lábẹ́ àkọlé kan náà. ìgbà tí kò ti jẹ́ pé sọ̀ábì kan náà ńlọgba hadisi márààrún yìí wá sàábí ọ̀tọ̀ọ̀tọ̀ márùn ńlọgba hadisi yìí wá ṣùgbọ́n tẹ́ bá wo hadithi alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ẹlẹ́karùn ẹ rí i pé ọ̀rọ̀ oríṣi kan náà gbogbo àwọn hadithi yẹn sọ. tún sọ pé àwọn sàhábà yìí wọ́n jọ gbọ́ ọ̀rọ̀ yẹn lọ́jọ́ kan náà ni ṣùgbọ́n oníkálukú nínú wọn sọ ọ́ bóun ti ṣe gbọ́ yé ni ló jẹ́ kí gbólóhùn rọra yàtọ̀. tọ́ ìgbà tó ti jẹ́ pé sàábé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́gbà àdéhìí tó lórí ọ̀rọ̀ oríṣìí kan wà àwọn lọ wo sahihul bukhari lábẹ́ àkọlé tọ́jú àkọlé tó ti mú àdéhìí sọ abẹ́ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ yìí wá talẹ́ni tó gbarú ẹ̀ wá lọ́dọ̀ bukhari a rí i pé hadithu anas ọjọ́ kan nínú àwọn àdéhìí márùn yẹn lọ́dọ̀ muslim àwa ríru rẹ̀ náà lọ́dọ̀ bukhari àwa wo gbólóhùn tó wà nínú ti Bukhari àti tó wà nínú ti Muslim wọ́n jọra wọn gidigidi nǹkan kan náà ni wọ́n ń sọ̀rọ̀ ń parẹ́ á sọ pé muttafaqun alayhi walakin ìgbà tí èmi fẹ́ èmi èmi èmi ṣètìrà mo ti wá ka rìwáyà tó Bukhari wọ́n ka rìwáyà tó wá lọ́dọ̀ muslim ń lè kọ́ rìwáyà méjèèjì papọ̀ sínú tírà kan pàápàá jùlọ tó bá yẹ pé bákan náà ni gbólóhùn wọn jọ rí tí wọ́n bá ti kọ ẹyọkan bóyá nù ti Bukhari ó ti tó mi ìní tó da sí muslim kan máa màá kàn sọ pé muttafaqun alayhi mi ní sọ jù báyìí lọ ṣùgbọ́n mo rí i pé yẹs àdìsí kan náà ni sọ́ábì kan náà ni ṣùgbọ́n gbólóhùn ti ń bẹ nínú ọ̀kan nínú méjèèjì àwọn harafi kan bẹ nínú ọ̀kan tó ipò gangan ni mo nílò tí mo fi fẹ́ mẹ́rin ìwà mi ọ̀dọ̀ al-Bukhari yìí ló wà kò sí lọ́dọ̀ Muslim máa wá dá ti Bukhari yẹn kọ́ máa sọ pé muttafaqun alayhi wa hadha lafdhul Bukhari nítorí pò lèmi fẹ́ lò olùkọ́ yé wa tó bá yẹ gbọ́dọ̀ muslim lọ́ba wà máa kọ èyí tó wà lọ́dọ̀ muslim yẹn máa sọ pé muttafaqun alayhi wa hadha lafdhu muslim ìyẹn ni pé muttafaqun alayhi tẹ̀ ń bá ń sọ. So kọ̀ọ̀kan gbọ́dọ̀ jẹ́ ní tí ń wá látàrí nítorí nínú tírà mi tó yàtọ̀ sí sahih al-Bukhari àti tó yàtọ̀ sí sahih Muslim yẹn tó wọ́n fi jàǹbá ṣe tírà bí nísìn ìwọ kan lọ sí inú tírà Muntaqal Akhbar nínú Muntaqal Akhbar ló ti rí àti ìsìn ọkàn dákọ ní muttafaqun alayhi wọn náà ní muttafaqun alayhi ó lè má sínú Bukhari ó lè má sínú Muslim gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́lẹ̀ but Bukhari àti Muslim gbérú adé ti tọjọ bẹ́ẹ̀ jáde àwọn ò rí bó ti se kọ́ńtì ẹ̀ nínú al-Bukhari àríbó ti ṣe kọ́ nínú Muslim nítorí pé ọ̀dà kọ́nu tirẹ̀ lómi ni ọ̀wá ń parọ́ fún wa pé ó lọ al-Bukhari ó tún lọ sí Muslim irọ́sìn so irọ́ yẹ kọ́ wọnú ọ̀rọ̀ ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ tí wàá sọ pé ó wà nù tíra báyìí ó túmọ̀ sí pé ojú ń bẹ̀ ọ̀ka orí lọ́wọ́ sẹ̀sẹ̀ yọ àyọkọ́ rẹ̀ ó pàtàkì bí wọ́n sì máa sọ fún pé wàhálà lafdhul Bukhari nítorí pé gbà tó bá sọ pé muttafaqun alayhi tíra tó kọ́kọ́ bọ́ sí mi lọ́wọ́ gẹ́gẹ́ bí nọ́mbà tó kọ ọ̀làdìsí nọ́mbà báyìí nínú Muslim ìbá lọ́wọ́ muslim mo bá rí i pé ẹbẹ̀rù ọlọ́run oní muttafaqun alayh muslim ọ̀sọ́ báyìí eléyìí túmọ̀ sí wípé ìwọ́tọ̀ sọ wípé ọ̀rọ̀ kan bẹ́ nù tíra kan ò ní máa dákọ̀ láti nù tíra mìíràn eléyìí bẹ́ nù al-amanatul ilmiyya al-mada. al ní ìsìn mi ń sọ fún ọ wípé qala Shaykh al-Albani nínú tírà tèmi fi kitabihi kàdá ìwọ gbọ́dọ̀ lọ máa sọ fáwọn yẹn pé qala al-Albani fi kitabihi kàdá ó sọ pé èmi sọ pé Albani sọ nínú tírà rẹ̀ báyìí wọn rò pé yẹ yín eléyìí ni wọn ń pè ní al-amanatu al-ilmiyya jẹ́ àṣìṣe ọmọ lọ́nà kan tó bá pè mí ni mo kọ́kọ́ kúkọ̀ èmi ni mo da ìdàkúdà kọ́ jẹ́ ọmọ lórí pé mi ni mo ṣe kí ni ni mo kọ́kọ́ kúkọ̀ mẹ́jọ jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n náà ń parọ́ <laughs> ṣùgbọ́n tí máa ń ṣe rìsáàjì nìyẹn torí ẹ̀yìn gbà tí alimami nawawi rahimahullah òun bẹnu ẹni tí ó jẹ́ olùkọ́ àgbà tí àwọn olùmọ̀ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó ti pé anawawi rahimahullah kò lójú nǹkan bí ogójì ọdún lọ láyé ẹlòmíín nu àwọn èèyàn lónìí ó ti lo ogójì méjì àbí òye wa ó ti lo ogójì méjì tí wọ́n ń pè ní kíni ọgọ́rin láìfù rẹ̀ wà meaningless kò lè tọ́ka sí nǹkan kan tó ń rí ṣe fúnra rẹ̀ àbí fàlùmà èṣèlú fàáìdà àǹfààní wò la fẹ́ mú bẹ̀ kì í máa ṣe kíkọ́ di orí wọ́n kàn máa pọ̀ kọ́dún wọ́n máa gùn kọjá ike tá a bá dálẹ̀ tá a tuntun sà á ní rí kókó tó ń fa yìí rẹ̀ sí i. ẹ bá béèrè ọdún wo wá ni an ló fi kẹ́kọ̀ọ́ tó fi parí ẹ̀kọ́ kọ́ tó tún wá dolùkọ́ tó náà tí wọ́n á ń kọ ìwé fún àwọn olùkọ́ àgbà ọmọ ogójì ọdún ó rí i pé ọjọ́ ayé tiẹ̀ kan ráre lásán ní síbi bọ́ọ̀lù àtàwọn bọ́ọ̀lù à ń kọ́

lànàbí sallallahu alayhi wa sallam fi sí ọ̀gágun tí ó lọ ja àwọn Róòmù lógun ọ̀ndà àwọn ọmọ ogun yẹn Abubakar àti Umar wọ́n wà ń commander in chief tí ó darí ogun yẹn ọmọ ọdún mélòó mẹ́tàdínlógún seventeen years táǹsì tá a máa sọ pé o ti dàgbà tó máa tan rẹ jẹ pé ah, ọmọdé ni mí wọ́n ẹ̀sẹ̀ bí mi ní wọ́ọ̀wọ́ seventeen years Abubakar ọmọ gbọ́rọ̀ sílẹ̀ Umar ọmọ tẹ̀ láti rẹ̀ tó tó ń ti ti palẹ̀ mọ́ pé wọ́n lọ jagun yìí ìlànà Nabi sallallahu alaihi wasallam ṣàlàyé ní kété tí abubakar radiyallahu anhu tó di àrólé fanabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní àwọn ọmọ ogun usama wọn gbàdọ̀ lọ sílẹ̀ róòmù lọ jà wọn lógun náà ni torí àsọtẹ́lẹ̀ anabi nù sallallahu alayhi wa alihi wa sallam kò yí padà pé ìwọ wo tí ìbá sojú ṣáájú sanabi sallallahu alayhi wa sallam sọ pé wọn lọ́ọ́ máa so lórí fún ta ìwọ wo àwọn yìí máa ṣe bíi tiyín apẹ̀yìndà tó ojú ọ̀tẹ́yìn mùnáfìkì ayé tẹ́tí ojú àwọn èèyàn náà wọ́n ti ń ṣe tiwọn ẹ̀yin ẹ̀kọ́ pàkọ́ ọgbà wọ́n máa ṣe sùtì sí ọ nípa àkọni yọ lórí ibu wọ́n ń pò náà lọ́gà inú rẹ̀ ń dùn. ànábì lọ Abubakar ò yí kankan padà nínú tánàbì sè ọmọ ọdún mẹ́tàdínlógún ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ láyé ìsìn táwọn ọ̀pọ̀ ọmọ ọdún mẹ́tàdínlógún tí wọ́n ń tó mutí dà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nítorí pé ńgbà tí ẹ bá ti kọ́ ọmọ kọ́ ọmọ ọjà fáfá tí ẹ bá kọ́ ọmọ kọ́ ọmọ ọjà sánsán rẹ̀kùrẹ́kù sàkàsàkà ìlọ́mọ́dà torí ẹ irú àwọn ọmọ wo lẹ́yìn plan kíkà àwọn ọmọ yẹn jẹ́ bàbá ní mọ́tò táyà mọ́tò jò. wọ́n á ní láti lọ yọ fún fọgá tọ́lá àmọ̀ bọ́yọ́ jò ní àbótí láàyè ẹ wá márùn-ún lé àwọn bàbá wa ní mo fẹ́ lọ rí ọ̀rẹ́ mi lẹ́yìn lè kábọ̀ ẹ rí pé ẹ ti tú táyà yẹn ẹ ti gbé spíà táyà ẹ ti gbé kí n tó dé actually àmọ́ bóyá will spanner yìí dáa bí o tiẹ̀ dáa ọkàn yíyọ lọ́wọ́ olú ẹni tọ wọ́n ti wá sí wákàtí méjì wọn mọ̀ pé wọ́n máa sọ́ọ̀kì táyà wọn ò gbé mọ́tò òkè wọ́n fi ń tú táyà wọ́n wá tú tán wọ́n wá ń fà lágídí pé táyà yìí gbọ́rọ̀ bóòlù ti fẹ́ yọ ńgbà tí mọ́tò sùn lé lórí wọ́n ò rí yọ sẹ́yìn náà fi kọ́ wọn ọmọ bọ́ńbítà. àwọn ọmọ abọ́tà tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ gidi nígbà tó ṣe pé gbogbo nǹkan láyé ní ìsinyìí á máa mẹ́ni tí wọ́n máa nọ́ọ̀sì ọmọ wa ni wọ́n ṣe ṣe ṣe títí wọ́n gba tíṣà wálé wọ́n ṣe ṣe ṣe títí wọ́n tún gba mọ̀álìmù tẹ̀lé lé wọ́n máa lé àwọn ọmọ ká bísí ti ń lé wọn ká come for your lesson ẹ̀sẹ̀ ni wọ́n kọ́ kí ó ní ah, mọ̀álìmù wọ́n ti gbé ráìsì yín sórí tébù ẹ̀ kọ́kọ́ lọ jẹ́ ìwọ náà jẹ ráìsì tán àwọn à ń sọ pé ánàkùn bínàkùn sínàkùn àwọn ọmọ àfihàn ṣeré wípé mọ̀álẹ́mùnàkùn nígbà tó ṣe pé ìwọ náà ti yọ pọ̀pọ̀ wọn ò ní kẹ̀kọ́ yẹn kún gbogbo nǹkan pátá la gbana ní fọmọ lórí ẹ débi pọmọ kò lè lọ dáadáa wò ṣe wọn tún lọ bọmọ míì ṣèdánwò níjọ́ tí wọn bá ṣèdánwò àti gba gbogbo ọmọdé láyè sìn. alimami shafi'i rahimahullah kẹlima bí imaamu nawawi ṣe ṣàǹfààní nínú gbèsè ayé tiẹ̀ forty years lọ́sàláìsì àwọn tíra tó fi sílẹ̀ sáyé táwọn ọba ṣe fọ́ọ̀tì ńlẹ̀ márùn-ún a lè má lè kọ ìdajì irú rẹ̀ ó tún ní dàtò àwọn ò ní kọ̀ǹpútà ń gbà náà ọwọ́ náà wọ́n fi máa kọ́ ẹ̀dá kẹtó ronú tẹ́kọ̀ kẹtó wo àwọn tíra tó sọ̀rọ̀ ń parẹ́ kẹtó máa wá kọ́ ìtẹ́fẹ́ dàkọ́ ìtẹ́yìn ọ̀sọ́nà ọgbọ́n tẹ́tí ní àtìmọ́ tẹ́tí ní nínú àwọn tíra tí ìmáàmù náwáwí kọ iná láti rí Rawdatu Talibin Rawdatu Talibin fi ziyadati Rafi'i tíra kan wà tí wọ́n ń pè ní fathul aziz sharhul wajiz filfiqhi shafi'i èyí tí arọ́fìí kọ lórí alwajiz sí gazali ṣe òun wá ní àwọn àlékún tí máa ṣe lórí ọ̀rọ̀ al-Ghazali. al Al-Imamu Nawawi wá ṣiṣẹ́ lórí àwọn àlékún yẹn mujalladi bíi mẹ́wàá An-Nawawi rahimahullah ó tún ní sharhun ala sahih al-Imami Muslim òun ló jẹ́ gbajúgbajà jù lónìí tó fi ṣàlàyé sahih Muslim òun lọ bíi di mélòó bíi mẹ́fà juz'u méjìdínlógún. nínú dì mẹ́fà alimami nawawi ó tún ní al-arba'una an-nawawiya ìbẹ́ yìí náà máa bẹ́ẹ̀ mà an-nawawi ó tún ní tíra tàǹkà riyadu as-salihin ó tún ní tíra al-adhkar an-nawawi ó tún ní tíra tọkọ nípa adabu hamalatil qur'an. an-Nawawi ó tún ní tírà mustalah tó yẹ pé al-Imam Suyuti ṣàlàyé rẹ̀ àwọn máa ń kọ́ ní yunifásitì level an-Nawawi rahimahullah ó wá ní tírà kan tí wọ́n kọ́rú ẹ̀rí láyé tó bá lọ parí kò bá jẹ́wọ́ fíkè tó ga ju gbogbo tírà fíkè lọ al-Majmu' sharh al-Muhadhab subhanallah al-Imam Ibn Kathir ó ní òun ní tíra tó dáa jù láyé táwọn rírí nípa fẹ́pà tí náwáwí bá fi lé sẹ̀mí dìgbà tó parí ẹ̀ ní bá ti sírò ẹ̀ láyé yìí bẹ́ẹ̀ ni a nì tom banka ò ní believe sẹ́ni tí ó lòjógójì ọdún láyé lọ́lọ́kọ̀ eléyìí ó ti pọ̀ jù tíra yẹn wọ́n tẹ̀ jáde ní ìsìn nínú di ogún omi ojogún lọ ànáwáwí ṣe ṣẹ́rù rẹ̀ dé dájú kẹ́mi rẹ̀ tó bọ́ gbogbo ẹ tó gbìyànjú sọkọ yòókù eré madé lọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ tí náà wá wíṣẹ́ wàláhì kẹ́lẹ́ mọ̀ pé àwọn eléyìí ò fi gbèsè ayé wọn ṣeré o tẹ́ lọ jókòó tẹ́ máa so bótó òfófó à ń dirun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ọkọ̀ jálọ àrò aṣọ pupa lọ́wọ́ àtúmọ̀ ètò tó tún ọwọ́ funfun ó ti wọ funfun ní ìsìn kí lọ kọ̀ ọ́ òfin lọ́mí ń dá sí abojúgun lẹ́bẹ̀ẹ́ tí ìran sọ rẹ̀ ń bí ó ti gbé yà. ẹlẹ́kùn tí ẹ̀ máa ń pẹ́rù gbogbo àwọn rádaràdà kátàkátà ní ìfìgbésí ayé rẹ̀ ṣe kí ni ó ṣe ń gbọ̀ bá kò láyé kí láàbà kí kò ṣe kalẹ̀ ìgbésí ayé wọn ju báwa ṣe máa lò lọ. rahimahullah wọn ló ti hal kurani lọ́mọ ọdún méje ẹ̀yin ọmọ wa kéékèèké ẹ̀yin náà ń wọlé kí ha báyìí. ẹlòmí a'udhu billahi minash shaitanir rajim jùlọ àmà gan sí lórí ẹ̀ omi ibi ṣe ń ha ní bọ́ eré ti pọ̀ jù eré ẹ̀ṣẹ̀ tán lọ́ba lọ́mọ kan Kùránì lónìí kí ẹ pè wá wọn bi léèrè lọ́ba pé ní tí ì ṣe mùrọ́jà bíi tàwọn ìmáàmù Ṣáfi'í kọ mùrọ́jà àbáwò nítorí pé ojoojúmọ́ ni wọ́n ń kà ó rò pé mọ́ Al-Kùránì ọkàn dúró lórí mi for the meantime ni ló túmọ̀ sí pé mo ha ọ̀ha o ọ̀ha ìtumọ̀ mo ha òní pé tó máa ti jọ pẹ́pẹ́pẹ́ báyìí ibi báyìí ìnáma sẹ́bi ìlú ọmọ bá lọ ni tọ́ba ló tó ní òtòtó èsì pọ́ ọmọ wojú wa pé sẹ́ẹ̀ ní kó tó ni méjì ló wà lórí o ọmọ ọdún méje wọ́n wá ní ìmáàmù Ṣàfi'í láàrin ọdún méje sí mẹ́wàá yẹn ó ti há gbogbo mọ́ ọ́ pa ti Imam Malik ó ti wa. Muwatta lọ́mọ ọdún mélòó lọ́mọ ọdún mẹ́wàá ìgbà tí Imam Shafi'i tí èpọ̀ mọ ogún ọdún akhadha yufti ẹ̀ ń ti ń ṣe fatuwa mo rò pé ẹni báwa ń ṣe ń lò gbèsè ayé wa báyìí ọbẹ̀ ńlá ọlọ́mọríkì yán àbùlà ọlọ́mọríkì àmàlà ìrọ̀ gbogbo àwọn nǹkan tẹ́rì táwọn bá gbèsè ayé jẹ lórí ṣé à ń bíòdì ìgbésí ayé àwọn ọmọ tiwa náà lójú ọ̀nà tí wọ́n fi dolùmọ́ ńlá ni àbí lójú ọ̀nà tí wọ́n fi tèké ńlá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé ni tí wọ́n kàn ń lò ń lòkulò lásán yìí ọmọ tó wáyé pé láti ìgbà tó ti jáde ńlé láàárọ̀ yìí kò tí ì wọlé dì sùn kí ni ṣe táyé àwọn kò ń school láti school tún dúró fún lẹ́sìn láyé lẹ́yìn lẹ́sìn ọlọ́gbá bọ́ọ̀lù díẹ̀ ńgbà ń gbá bọ́ọ̀lù díẹ̀ tó ti pọ́jọ́ ń kẹnu bọ́pọ̀ ọlọ́wọ́ fíìmù létẹ̀ ọmọ tí ìwọlé dì sí sẹ́rù àwọn ọmọ bá àwọn iná ni wọ́n máa kọta wọn lọ́jọ́ iwájú pé òṣìṣẹ́ báyìí lọ́mọ ọdún mélòó òṣìṣẹ́ báyìí wọ́n sọ pé ń ti ń gé àwọn èèyàn lápò láti ọmọ ọdún mélòó Al-Imam an bí ọjọ́ ayé yẹn ti kéré tó la ilaha illallah kódà wọ́n ṣírò nígbà tí wọ́n kọ biography rẹ̀ iye ìwé mélòó ni máa ń kọ lójúmọ́ tí wọ́n dé báyìí gbogbo adúrú tó filẹ̀ yìí tí ó sì sí kan ṣe dànù tá a pè yẹn nǹkan kọkọkúkọ ìkọkúkọ báwo olùmọ̀ àgbà tí ń kó àwọn olùmọ̀ ńlá mà gbogbo ẹ̀ náà ọdún tó lò láyé ojú kíni lọ ojú fọ́ọ̀tì lọ ẹ̀yin onífọmbulaization ayé lónìí tẹ́kàn máa jánu ká láì má dò tẹ́ máa sanra yín dànù láì dákàmà ìmọ̀ yín àárí o àfi lára aṣọ tẹ̀ ń wọ̀ sẹ́mi pé láyé nìsín ẹnìkan fẹ́ sàpèjú ara rẹ̀ pé lùmọ̀lò ara aṣọ là ń tẹ̀ rì kọ́ba yanu gbàgà tó ló ń sọ̀rọ̀ ìsọkúsọ ní ọmọ jáde ẹ̀ rí ọ̀rọ̀ tó jẹ dò tẹni tó ní mà àmọ́ masha allah ó lè jẹ́ agbada ni masha allah ó lè jẹ́ alikẹ́bà ni masha allah ó lè jẹ́ jalabiya láwa ni ọmọ wa kànkì so àwọn olùmọ̀ntì wọn gbogbo eléyìí wọlá ìkọjá mọ̀ kankan àmọ́ tó máa ń sọ̀rọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ kí wọ́n dákẹ́ anawawi olùkọ́ tí kọ́ àwọn olùkọ́ àgbà ní màní kí allahu azza wa kọ́ bá wa kẹ́ kọ́ bá wa ṣe àforíjì fún lórí àwọn nǹkan tó bá jẹ́ àṣìṣe rẹ̀. hadisi yìí anabi sallallahu alayhi wa sallam ọwọ́ wá nínú riwaya ti al-bukhari sẹ́mi kí wọ́n ní ìtàn kọ́kọ́ wí ọjọ́ gbólóhùn ti muslim nínú gbólóhùn ti bukhari anabi sallallahu alayhi wa sallam ni idha nadara ahadukum ila man fuddila alayhi fil tẹ́nìkan nù yín bá fi lè wù ẹnìkan tí Allahu fún lọ́lá lórí rẹ̀ nínú owó àti ẹ̀dá ó lówó jù ọ lọ ó ní dúkìá jù ọ lọ ẹ̀dá rẹ̀ tí wọ́n ṣe ọ̀rẹ́wà jù ọ lọ ó fi àgbọ̀n jù ọ lọ ọkùnrin tí wọ́n fi tọrọ ọkùnrin ni obìnrin tí wọ́n fi tọrọ obìnrin ni ìwọ ò rí bí rẹ̀ tẹ́ ẹ bá woru wọn ẹ níta láì wò wọn náà torí pójú òsè fọ́ wọ́n ní ẹ máa wọ ẹni tí ò tó yín ẹ má máa wọ àwọn ẹni tó jù yín lọ tóró ní òní jẹ́ kẹ́ ẹ sa ìmóore oore tí Allah ṣe fún yín ṣùgbọ́n jù yín lẹ́ni tó jù yín lọ ẹ wò ó jù yín lọ níbi owó ó jù yín lọ níbi dídá eléyìí tí Allah dà kí lẹ́sì falyanzur ila man huwa asfala min lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́jì ọpẹ́ tún wo ẹni tó kéré sí ọ torí kékeré yìí ó tó tutù tètè wo ẹni tó kéré sí ọ yóò di ọmọ yìí pé àdáwọ̀ adọ́gba agbá àwọn kan ga ju àwọn kan lọ bẹ́ẹ̀ni tí mo kọ́kọ́ rí bá ga jù mí lọ ẹni tí mo sì tún wò kẹ́ńkọ́ ó kéré sẹ́mi náà alhamdulillah tẹ́lẹ̀ yóò jẹ́ kó lè máa dúpẹ́ fún Allah ẹnì kí àdéhùn yóò ga lọ́la gẹ́gẹ́ bí gbogbo àwọn ọ̀rọ̀ àdébíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ni máa tètè sọ ìdùnnú dìbànújẹ́ nù gbèsè ayé yìí ó náà ni kéèyàn máa wọ ẹni títí ẹ dáa ju tèèyàn lọ ẹni tó ní yàn lọ ẹni tó ga ju yàn lọ ẹni tó bọ́ sí fún ju tèèyàn lọ ìyí máa sọ ìdùnnú dìbànújẹ́ torí ẹ̀ tó bá ti jẹ́ pé irú wọn lọ́ọ́ máa fojú léka àwọn mèremère tí Allah ṣe fún wọn lọ́ọ́ máa rí kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa fojú kéré jẹ wọ́n máa wò pé kí ni wọ́n ṣe fún wa torí ẹ̀ lẹ́sìn máa gbọ́ tọ́pọ̀lọpọ̀ ní Yorùbá lẹ́bù tí wọ́n máa sọ yìí pé ẹ̀yìn àwọn ọmọ bíi tó lórí gbé yẹn ni àwọn ọba lọ yẹn ta wọn nígbà táwọn náà dàsíwájú tẹ dà sẹ́yìn àkókò máa ń tán pè lórí wọn kádàrá kálukú ó ti fẹ́ wọ́n ní ah, ibìkan náà làwọn gbé yẹn rí kádàrá ní ọ̀kan papọ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ ẹ̀rí kétí ẹnìkan bá jáde nìsín tọ́ra máṣíìnì bàjáde tuntun tí wọn ò tí ì gba plate number sí. Si tó bá wóra rẹ̀ tó wo tàwọn ẹni tí ó ti ń gbó lọ àtàwọn tó jẹ́ pé masini tí rí gàngàrà ẹni irú tiwọn tí máa rí pẹkutu títí ẹ sì ti sọ dẹni tó dàbí ìgbà tó gunra fún mi o ẹrí ọmọ ogun tí ó tapá kàńkà báyìí tí ọmọ ahó náà bò báyìí tí ọmọ ahó náà bò ó lè máa máa máa ahó náà bò ẹgbẹ́ fi ṣe ń dún yẹ́ẹ̀sì lẹ́yìn náà kíkìtì ń wò kárì ọkàn bọ́ títì lọ́kàn rí tí ẹnìkan tó ń gbé mọ́tò bọ̀ land cruiser chair leather yé wọ́n sì gba plate number sí sẹ́rí bàbá tí ń fún machine náà kó wá kókó wá kókó yó. dákun wọn tiẹ̀ tiẹ̀ ṣe bí nǹkan gidi mo gbé jáde lé ní subhanallah ah! ẹnìkan lọ́lọ́run fún lélẹ̀ Allahu akbar Allahu akbar ìmánì mà dàpọ̀ ọ́ dàpọ̀ má wò má ìmánì dàpọ̀ má wò má tó àwọn òfin gbogbo mẹ́sìnì ohun tó ti kó gbogbo nǹkan ti wọ́n nìyí five hundred thousand yọ ọ́ra mọ́tò yìí thirty five million naira la ilaha illallah mẹ́sìnì tó àádọ́rin. nǹkan ṣe àbí òsè nǹkan yan kò ní fẹ́ gbé mẹ́ṣíìnì padà lé pé ìwọ ìyàwó òun tó ń bọ̀ ń dunnú tó ń bọ̀ ń yọ bó ń ṣe jáde junction nǹkan ìbànújẹ́ ló ń rí ó wọ́n gba mẹ́ṣíìnì lọ́wọ́ yín wọ́n gba ebó ni <laughs> ibi tẹ́mi ti ń dunnú pé mo ra mẹ́ṣíìnì five hundred thousand mo lẹ́nìkan ti ń gun mọ́tò thirty five million naira ẹ̀ wá nìkíni èyàn dàbí àlùjánnà ó dàbí àlùjánnà ṣé má tó tó ọwọ́ náà tó máa sónú ẹ̀ tí ó máa rùn àbí wọ́n ọmọ bẹ́ẹ̀ tó bá ti ronú bá gbogbo rọ́ọ̀yàn ó máa dínkù lójú ẹ̀ ẹ̀hẹ́n má tó ẹ pé kí tá a máa ti ń gun tá a ń gun tá a ń gun yọ máa ṣe kí yọ máa depreciate so náà ni kí ni ẹnikẹ́ni má tó tó gbégbá nù pọ̀tọ̀pọ̀tọ̀ ẹnikẹ́ni so yọ máa dínkù ṣùgbọ́n máa wo àwọn nǹkan tó jẹ́ pé ẹsẹ̀ làwọn fi ń sànkọ́ ó dúpẹ́ àbọ̀ ní dúpẹ́ ó dúpẹ́ fún Allah ẹ jẹ́ máa wo àwọn tí ò tó wa ká má máa wo àwọn tó jù wá lọ tó jù wá bá wa ta kán tá a fi wo ẹni tó jù wá lọ ká tètè tún wo ẹni tí ò tó wa ọjọ́ ọdún la wa ọjọ́ júmọ̀ ni gbogbo èèyàn wá mọ́tíláṣí gbogbo aṣọ tí wọ́n wọ̀ àtàṣọ àti iṣẹ́ tí wọ́n ti ṣe lára gbogbo ẹ̀jẹ̀ three five agbada tuntun ni alhamdulilah abẹ allah kó fa àlùbáríkà sí ọkàn wú ẹnìkan tí ń bọ̀ bó ṣe sí iye agbada rẹ̀ kan báyìí láti òkèdè lẹ́nu iṣẹ́ asọ̀ǹgà wọn ṣe wá pẹ̀lú lọ́fíńdà ni sẹ́ẹ̀mọ̀ pọ̀ wà bẹ́ẹ̀ àwọ̀ wà ó sẹ́kítọ̀ ọba yà báyìí gbogbo bí lẹ́sìn ẹ̀ eh! má wo má wo ló kọ rẹ̀ kọ́ má bàa ṣiṣẹ́ ọkọ̀ ṣe báyìí ni ẹ̀ka ni masha allah la quwwata illa billah ọ̀nṣẹ́ ẹ̀ mọ iye aṣọ yìí aláàmà ọlọ́pàá kan eighty thousand ọ̀pá mélòó lè wá fi dágbádá ọ̀pá mẹ́wàá eighty times ten eight hundred láì ra mọ́tò àwọn sẹ́tàn á ṣe sí wájú àtẹ̀yìn látòkè délẹ̀ yìí kọ́ ó ní ká máa dé ká máa dé náà ni táwọn abọ́sọ̀ ti wá lẹ̀ àní padà lè ní dákun wọ́n sọ̀rọ̀ dáadáa kó tún ṣe kó tún ju agbádá ẹ̀ dáadáa ó rẹ̀ lómi jẹ́ pọ̀ wá sí júmọ̀ yẹn kí lọ́wọ́ kákìn tọba ara òun kakin ó dúpẹ́ abó ni dúpẹ́ alhamdulillah so eléyìí túmọ̀ sí wípé ẹ má máa jẹ́ ẹni tó yẹ pé ẹ kàn máa wọ ẹni tó jù yín lọ ni tíyẹn bá ti jẹ́ ẹni tí ń wọ ẹni tó jù lọ tí ò tún wá lọ gbádùn yàtọ̀ sí pé kò ní mọ oore tí Allah ṣe fún un yóò tún jẹ́ onílara wọ́n máa bó lórí ibú ọmọ tí wọ́n fowó sí ọlọ́fi eight hundred thousand ọlọ́fi raṣọ lásán ká dáa fún ọ ẹ dákun kí lọ́ọ́ kàn kí lọ́ọ́ so eléyìí túmọ̀ sí pé yàtọ̀ sípà ní mórí eléyìí tí Allahu ṣe fún wa á tún jẹ́ oníkíni onílara. ẹ má máa wo àwọn ẹni tó ju yín lọ nípa ilé ayé anábì ti yàn ó ju ọ lọ nípa owó dúkìá rẹ pọ̀ ju tiẹ̀ lọ ó ju ọ lọ nípa ẹ̀dá eléyìí tí Allahu ṣe fún un àwọn èèyàn wọ́n rẹwà jura wọn lọ àwọn èèyàn dáa jura wọn lọ tó bá wo ah, nísìnyí anabi yusuf aleyhi salam tí èyí tí ọjọ́ ìyàwó ọlọ́lá yẹn ti ń bá wọn gbélé tí ń rí lójoojúmọ́ tó fi sì ṣe tí gbogbo obìnrin wa bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ nù lùpẹ́ ọmọ ọ̀dọ́ yín ọmọ ọ̀dọ̀ yín èwo ni kéèyàn ọmọ gbádùn kòkòrò bẹ́ẹ̀ ni ń gbádùn bẹ́ẹ̀ ni ẹ gbádùn ó ti wá lọ wá àwọn obìnrin gbogbo àwọn obìnrin tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n á wá àwọn àga onífẹ̀yìntì abìrọ̀gbọ̀kú wọ́n wá wá fún wọn tí wọ́n á bá wọn kó àwọn èso àwọn oúnjẹ sórí àtẹ oúnjẹ yìí wọ́n wá wá ọ̀bẹ fún kálukú tí ó fi máa rẹ́ àwọn tí wọ́n gbé sí iwájú ló ń jẹ. a ah, falamma ra'aynahu akbarnahu ní ìgbà tí wọ́n rí àná ó ní Yusuf kọjá lọ kọ́kàn kọjá lọ báyìí kọjá lọ kọ́ rí ọ rírí tán rí ànábì Yusuf báyìí ẹ èyí tóbi pọ̀. وقلنا حاشا لله آه الله غفوا ما هذا بشر اللي يسينيا إن هذا إلا ملك ملك لقمة للي níbi tó rẹwà dé hmm, àwọn èèyàn tó rẹwà wà ó nínú àwọn adúdú yìí náà ẹlòmíì ẹ̀dá tí Allah ṣe fún kó lè máa òpin sílé yí àgbẹ̀rí níbi wọ́n ṣe dáadáa tó tọ́ ìwọ́n wá ríru wọn lọ́wọ́ pé tọ́ nkúkú mẹ́sẹ̀ tí mo sẹ̀ tọ́wọ́ fẹ́ ṣe dùn <laughs> àjàjà kọjá pàlẹ́ ibùkún ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n dá láàárọ̀ ó lè lọ ọmọ fẹjọ́ Allahu ṣùgbọ́n ẹrí nǹkan bẹ́ẹ̀ kò ní í sẹ́yìn náà láàárọ̀ bó ṣe sẹ́mi láàárọ̀ <laughs> yóò bá nu bí bá ń ṣe bára torí ìpọ́jà rọ̀ yóò mọ wá fẹjọ́ sùn pé tọ̀ ẹ́ẹ́. Allah ò ní sẹ́yìn náà láàárọ̀ bó ṣe ṣe mí láàárọ̀ kò ní fọ yín lójú bó ṣe fẹ́ mi náà lójú kò ní yà yín ní ayaya bó ṣe ṣe mí láyaya ó lè máa fọwọ́ sàpèjúwe pé pé ah, ah, ah, kò ní sẹ́yìn <laughs> subhanallah wallahi musiba torí di eléyìí tó bá rẹ́ni tó dáa jù ọ lọ masha Allah la quwwata illa tí ò tọ́ ẹlòmíì tẹ́ bá wo eyín ẹnu rẹ̀ bí Allah ṣe dáa áá ah, ah, eyín ẹlòmíì kún mọ́ jomi ni tí gbogbo eyín ti ṣe gata sẹ́mi pé yìí gan tó lọ́sọ̀ pé ah yà ọ́ kí lè mi wọn ò lè má sọ̀rọ̀ kí n yanu dáadáa àwọn èèyàn ni ní ìsìn eyín rẹ̀ eyín funfun kékeré so gbogbo àwọn bí àwọn nǹkan ti ṣe wá ní ẹ̀dá tí olúwa ẹlẹ́dàá wá ṣe tó o bá ti rí tẹ́nìkan dájú ọ lọ tètè wọ ẹni tí ọ̀dà tó ọ àwọn nǹkan tí olúwa ẹlẹ́dàá wá bùn wa ní nǹkan ní ayé tó bá ti rí tẹnìkan pọ́pọ̀ ju tiẹ̀ lọ tètè wó tìdí ẹni títí òjò tiẹ̀ ìyẹn ò lè wọ àdúgbò kí n rí i pé wọ́n ń kọ́lé ilé rororo ilé ńláńlá kí wọ́n á dáná sun tèmi torí pé ó ti jẹ́ lẹ́ẹ̀kín alhamdulilayi ẹgbẹ̀rún gbèjì ẹni tí ò ní lé ńkọ́ ebi wọn bẹ tí wọn bá wọlú wọn wàá dúpẹ́ àmọ́ nípa ẹ̀sìn nípa kásẹ̀sì ẹni tó jù wá lọ láàmà wò àwọn ẹni tí ń sẹ̀sìn jù wá lọ láàmà wò torí pé à ń bùkátà láti ṣe díje pẹ̀lú àwọn eléyìí bọ́n ti ṣe ń sin Allahu dáadáa yẹn èmi fẹ́ dáa jù ọ lọ lọ́nà tó ṣe pé gbogbo ọ padà wọ alìjẹ́nà sọ eléyìí nínú eléyìí ẹni tó jù wá lọ láàmà wò kìí ṣe ẹni tí ó ṣẹ̀sìn àbẹ́ni tí ń ṣẹ̀sìn báṣubàṣu ẹni tí ń ṣẹ̀sìn dáadáa àwọn láàmà wò aago mélòó lẹ sọ pé ẹ máa jí lóru ah wọ́n ti dáago méjì àbọ̀ àwa ti jí o ẹ̀yin wá sùn má di ìgbà tá àlùfáàjà rí báyọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kìyàmù lóye láwọn máa ṣe tilawatul Qur'an wọn náà àwọn bá lọ gbági rẹ̀ o ti sẹ́tì aláàmù ìsàgò kan ò má fàṣẹ ju títẹ o ó sùn bọ́yọ̀ lè bẹ̀rẹ̀ láti fi aago mẹ́ta mẹ́ta àbọ̀. díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó bá ti di pọ́ mọ́ ọ́lá tán gẹ́gẹ́ bó oorun ṣe mọ́ ọ́lá lélẹ́yìí níjọ́ tó o bá ti ó o máa ṣe tó o rántí ṣe àìṣe kò jẹ́ so bákan náà nìkan ó gbogbo kùránì ó tún há gbogbo tírà hadith ó tún ti bẹ̀rẹ̀ sí ní ha gbogbo tíra tẹ̀wọ̀hì à ó wá làwọn aríṣe Arba'un Nawawiyya ẹgbẹ́ òdó lọ́ba múra insha allah tá a bá fi rọ́dún tí ń bọ̀ èmi náà ti ha gbogbo Qur'an ń ti bẹ̀rẹ̀ sí ní ha al-kutubu tọ́ bí ìdìnnìlẹ́ bó o sì rí gbogbo ẹ̀ ha ó rí kó o ti kọjá àdájì òun ṣèdíje tó dànù ẹni tí ń náwó láti fi ran àwọn ẹni tó dún pọ́n lọ́wọ́ ó rọra hàn díẹ̀ sí ọ tó ń tibí sẹ́ ń gbé pamọ́ ìwọ náà wà á fẹ́ bá ṣèdíje láì jẹ́ pé ọmọ pariwo káyé ìwọ náà máa ṣàánú aláìní ọ máa ṣàánú ẹni tó dún pọ́n ọ fún ẹni tó ń bùkátà ó sì máa gbé pamọ́. lọ́nà tó ṣe gbé ìwọ náà wọ̀ wí àkọọ́lẹ̀ ẹni tó fowó sànù ọmọlàkejì láyé sòtá bá rí téèyàn ń ṣe dáadáa káwa náà máa bá ṣe díje ń di dáadáa ló túmọ̀ sí pé ń wá dáadáa lọ́dọ̀ Allah sọ àwọn eléyìí ẹni tó jù wá lọ ẹnìkan kọ́ àwọn èèyàn sì fi ìmọ̀tọ́mà ó ìwọ náà wọ́n ń kọ́mà pẹ̀lú àníyàn pé insha allah tí wọ́n náà bá padà mà gẹ́gẹ́ bí aláni ti ṣe ń ṣe wọ́n lòun tún ṣe jù bẹ́ẹ̀ lọ bí ìdìnnìlá so eléyìí ó ní díje tó yẹ ká máa fojú sí sòkè ṣe pé ká máa wá ṣe díje ilé wo lọ́kọ́ máa kọ́ ju tiẹ̀ lọ mọ́tò wo lọ́ra máa rà jù lọ bàtà onílò máa máa ẹ̀. wọ́n kàn máa sọ kí làwọn èèyàn lò kó lè bá a lè tó jùlọ kó wọ́n sàárì ǹjẹ́ ọba kú kó wọ́n sàárì ògbà àwọn arégbè tí ó ní bọ́ lọ síbi kankan náà lọ́wọ́ àtẹ́bàtì àwọn etí máa sẹ́kù téèyàn ó fi soríire kankan mú lọ́wọ́ ń jọ́tọ̀ ńlọ abẹ́ wà bẹ́ẹ̀ tó tún tẹ̀lé èèyàn kan wà o. tó ṣe pé wọ́n yìí ṣe ibadullah wọ́n yìí ṣe ẹrú fún Allah ẹrú nǹkan lé ayé làwọn wọ́n yìí ṣe ẹrú fún Allah ẹrú nǹkan lé ayé làwọn Allah bẹ́ẹ̀ tó bá gbọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí mà bọ́ bọ́m̀bẹ́ àbọ̀ bọ́m̀bẹ́. ọ̀pọ̀lọpọ̀ tẹ́ rí wọn kì í ṣe ẹrú fún Allah ẹrú pàǹtí ìdọ̀tí káyà lé ayé ni wá. anabi sallallahu alaihi wasallam wá ń ṣépè fún wa ó ní ta'isa abdu ìparun ọjẹ́ ti ẹrú owó fàdákà àbí owó wúrà ìparun ọjẹ́ ti ẹrú owó wúrà ẹrú owó gold ìparun kọjá tiẹ̀. ta'isa abdud dirham ìparun kọjá ti ẹrú owó fàdákà owó silva. ta'isa abdul qatifa ẹrú aṣọ sanya ìparun kọjá tiẹ̀ wàlùkàmíìsà ẹrú aṣọ dàmọ́ọ̀sì òun náà ìparun kọjá tiẹ̀ ngbàtà nàbí sallallahu alaihi wa sallam ti sọ pé ìparun kọjá tiwọn wọ́n parun wọ́n parun wọ́n parun wọ́n parun ó lè jẹ́ ròyìn ó sì lè jádùá èwo lọ́dọ̀ méjèèjì tó bá jẹ́ ìròyìn ó ti ṣe wọn tọ́ba jádùá tí wọ́n bàjẹ́ torí tani sádùá wọn pè yín àbí pè èpè tani ṣe pè fún wọn anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ah ibadullah làwa fẹ́ jẹ́ àbẹ́ jẹ́rú fún fàdákà sáyà àti aṣọ damot ẹrú Allahu wa fẹ́ jẹ́ báwo lèèyàn ṣe máa dẹrú nǹkan míì yàtọ̀ sí Allah anábì ń ṣàlàyé fún wa iná láti sọ pé tí wọn bá ṣàlàyé ti ń bẹ lábẹ́ rẹ̀ yóò yí ọbọ bọ àbò ní bọ bó lèèyàn ṣe dẹrú owó bó lèèyàn ṣe dẹrú nǹkan lé ayé torí wọn fi léyìí ṣàpèjúwe ni o. ìtumọ̀ rẹ̀ ni pé ẹrú nǹkan lé ayé ìparun ọ̀jẹ̀jẹ̀ ẹrú nǹkan mèremère lé ayé ìparun kọ́ máa jẹ́ tiẹ̀ tó bá yẹ pé nǹkan lé ayé ìnìwọ́ fálà fún òun lọ gbọ́lá fún òun ní nǹkan míì tó ń wá inú ilé ayé wa yìí jẹ́rú ilé ayé lọ ọ̀parun bóòlù èèyàn sì wá dẹrú ẹ̀ anabi ni ọ̀ọ́tì yàrá bì tí wọ́n bá fún ní nǹkan lé ayé yọ yọnu tọ́jú ọdún sí ọ à èèyàn mi ní pàdí mi ní ọ mo gba ti yan yín náà gba tèmi mo mọ̀ pé ẹ máa fún mi ní tí mo ń fẹ́ ìdínú tọrọ wá fi wọ̀. Hmm. ẹ rí náà láyé nìsín gbogbo ẹni tó ń pèlè èèyàn bù gbogbo èèyàn tí ẹlòmíì máa làánà tí ọ̀ máa bàjẹ́ tí wọ́n dọ̀rọ̀ rẹ̀ láì dá níwájú rẹ̀ má bẹ̀rù Allah tá a máa ń sọ̀rọ̀ sọkúsọ má bàa dá sí o má pa ọgbọ́ o nítorí pé ẹni tí ń bẹ nìkan jẹ́ tí ń sọ̀rọ̀ rẹ̀ ti fìgbà kan rí nǹkan tí ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ àsìkò tó rí inú rẹ̀ irú yín gan-an ló kí Allahu ọ̀dá kálukú lé ayé yìí ẹ̀yin gan lè yàn gidi irú yín ò ní tán lórílẹ̀ níjọ́ tí ò rí ńkọ́ níjọ́ náà ni ó fà bínú yọ wa illam yu'ta lam yarda tí wọ́n bá ti fún ní nǹkan lé ayé òun kò ní yọnu nínú rìwáyà kan sakir yóò bínú tí wọn bá ti fún yóò bínú. ẹni tó wá ẹnìkan lẹ̀ ti ń bàjẹ́ tí wọ́n bá gbọ́n tó ní mà ń sọ̀sọ̀ fún ni pé kí lọ́ọ́ pa yín pọ̀ kí ló béèrè lọ́dọ̀ rẹ̀ tí ò fún ọ ṣàlàyé ẹ tí mo á sọ pé fún mi kò fún mi ni àwa kìí sànà wọn bí wa ẹ sàtìjọ wà tipẹ́ ọ sọ̀rọ̀ rẹ̀ láì dárí kí ni tí máa fún ọ tí ò fún ọ lónìí kí ni tí máa ṣe fún ọ tí ò ṣe má máa wulẹ̀ fi ọ̀pá pọ̀ lọ́pọ̀ lọ́pẹ́jọ máa fún wa ní gbódídí sán ntí máa ń bẹ́ẹ̀ mẹ́nu jẹ́ àmà ńgbà tó jẹ́ pé àti ajẹmọ́fì ayọ̀ ni ńkọ́ ńgbà jẹ́ pé ntí máa fólúwa rẹ̀ ó ti kọ̀ láti fólúwa ẹ̀ lówó lónìí ká dáa fún un. ṣùgbọ́n mi yẹn ṣe rí nìyẹn ẹni tó jẹ́ ẹrú nǹkan lé ayé wọn pọ̀ tọ́ba rí gbà ọ́ jẹyàn rí tí ọba ti rí gbà ó ti jẹyàn wó àpèjúwe ni ẹ̀yin jẹ́ dílà dílà tó ṣe wípé oríṣi ọjà kan pàtó gbogbo àwọn ẹni tí ó ta lọ́pọ̀ àti kéékèèké fáwọn èèyàn ọ̀dọ̀ yín wọ́n ti wá rà ẹnìkan wá wà tó ṣe pé ó fẹ́ jẹ́ sọ̀bdílà tó náà máa gbà ní púpọ̀ lọ́dọ̀ yín àmọ́ kò ní torí ètò wà lọ́dọ̀ tí tó náà tún fi lè máa ta fáwọn míì ẹ̀yin wá ní nítorí bí ẹ ti ṣèjọ jẹ́ ẹ máa kó ọjà yẹn fún láì sí ìsanwó kó náà lọ tà á tọ́ba tà tó wá kó jíṣẹ́ ẹ fún ní dẹ́bà fún ẹ ti wá ń ṣe báyẹn fọdún mẹ́rin márùn ìsìn tajà yẹn ó lè kó hundred million wá ẹ lè yọ bíi ten million fún pété ẹnu ọwọ́ adarin kan lẹ́wọ́ sọ ìpè tán. kọ́mpìnì jẹ́yìn náà ti ń gba ọjà wọ́n ti gbóró fún yín báyìí wípé àsánlẹ̀ lẹ gbọ́dọ̀ máa sanwó wọn ò gbà yí pé ńgbà tí ọba yálà wọn wà sanwó tó bá kù yàtọ̀ sí èyí táwọn ti kọ́kọ́ san gbogbo sọ̀bdílà àti anybody tó bá fẹ́ rajà lọ́dọ̀ tàwọn náà ní ìṣòwò rẹ gbọ́dọ̀ ṣe kí ni ọ gbọ́dọ̀ pé kó tó kọjá ẹ wá ti wá lò lórí gbogbo èèyàn wá dórí arákùnrin yìí hùn ká sọ pé tó bá ti kówó wá nìsín òní lè kọjá lọ tó bá bẹ̀rẹ̀ sí rojọ́ yìí ó rò fún gbogbo àwọn èèyàn ó tún rò fáwọn àǹjẹ̀nu ó rojọ́ yìí àdí òde gbogbo àwọn olórí ibú ayé ló rojọ́ yín fún ẹ̀yin kékeré ló dé kí ló sè é olórí ibú ni o tí ẹ̀ máa ń wo lọ́kàn yóò ṣe bó lórí rẹ̀ olórí ibú ni o kọ́dà gan abátẹ́nijá ni o kí ló ṣe ọdún márùn-ún òfin gba ọjà lọ́dọ̀ rẹ̀ wọ́n yọ ten ten million fún ọ nínú hundred million kọjá èèyàn abúngbà ẹnìkan ọ̀gbọ́rí lẹ́nu rẹ pé èèyàn rè ni o sọ fẹ́ nìkan rí pé ńgbà tó tajà hundred million wọ́n kó ten million fún ọ káwọn ọmọ bá béèrè pé ọ̀ wá jáde ẹ̀ fáwa náà ìgbà tó wá di pé wọ́n sọ pé bó lówó ọ̀gbọ́jà ó tó di kí ni ó tó déyàn abú ìgbà tó ń fún lówó tó ń fún lọ́jà ìyọnu ìgbà tó ń sọ fún yín pé lówó so ọ lọ fún tó bá ti rí ni yóò máa ẹ sáka àbọ̀ aláàjì <laughs> ọ̀dà àbọ̀ aláàjì ọba di pé ẹ̀ ń gbà sọ lọ sọ́dọ̀ ẹ lómi ẹ káàárọ̀ mẹ́wọ́ tó ṣe bí ìgbà tí òrí ọkọ̀ pàkọ́ ni tí ń lọ̀fà pé torí pé ẹ̀ gbé kíni ẹ̀ gbà sọ wá mọ́ pọ́mọ èèyàn ṣe rí nù fọ́gá tá a máa fẹ́ táyà lọ́dọ̀ rẹ̀ ó ti wá lórogún àwa gbé mọ́tò lọ sọ́dọ̀ orogún rẹ̀ lọ́ọ̀kan gbàdé wá dọ̀dọ̀ ta tẹ ọ̀nù pínpín bàbá títí bàbá títí olórí ọwọ́ pípọ̀ wá fẹ́ táyà ló ti sọ́dọ̀ olórí ẹ̀ ṣe rí ni ẹ̀ o akramakumullah káwọ́mọ́lá ni mo sọ ìbá ìyá kan máa ta bàbá sì ń darí látọjà jáde kó nu ọjà ẹnu ọjà ló ẹni tó máa rà lọ́dọ̀ rẹ̀ àmọ́gbà tó fẹ́ tó kù dẹ̀dẹ̀ kọ jáde ọ̀rọ̀ àwọn eléwédú lọ́tún ọ̀rọ̀ àwọn eléwédú lọ́tún àwọn máa sọ pé mẹ́ta wàzó ẹyọ kan sì níyà tí máa tà fún ọ ní wàzó ọba ni ẹ kí láì pé màmá mẹ́ta wàzó ẹ bá mú mẹ́fà lọ́ba sọ múrí márùn ẹ mọ̀ pé ewédú ohun ègbé rẹ̀ pamọ́ lọ́ba ra yọ ìrù yẹtuyẹtu nínú ọ̀rá tẹ kó sí lọ́rọ̀ ní yọ eléwédú gbàtẹ́ lọ́rọ̀ ẹgbẹ́ ṣe ẹ̀ ní eléwédú lónìí a ti rà á lọ́hùn ẹ má bínú bá ti jọ mi mo bínú mo bínú nǹkan kí wọ́n gba kọ́sítọ́mà mà lọ mo bínú níta ẹsẹ̀ dùn mí gan la ilaha illallah lórí wàzó <laughs> tó ń bá wọn mú òòrí wọn gbá mú lónìí ó túmọ̀ sí pé báyé ṣe rí nù wọ́n náà yẹra rẹ wò. wọn náà yẹra rẹ o ẹnu rẹ dọ̀tí bàjẹ́ tó o máa sọ̀rọ̀ àwọn èèyàn láì dá ṣé torí ṣe ọlọ́ọ̀hún ni àfi torí nǹkan lé ayé ntòrí má ní má fà gbà lọ́dọ̀ wọn tòrí gbà má ebi ló fi ń ba àwọn èèyàn jẹ ẹsẹ̀ wọn wọ́n kó rí ebi ló fi sọ̀rọ̀ rẹ láì dá ìgbà tí kì í ṣe dáadáa sí ṣebí ńgbà tó yọnu ọmọ àánú ni ńgbà tó wá ṣe ìdàkejì tí ò jẹ́ ọtí ọlọ́wọ́ lọ́ba jẹ́ èèyàn abu torí ẹ gbogbo ẹni tó bá jókòó pẹ̀lú ẹni tí ń bẹ nìkan jẹ́ tó nà ń bà á jẹ́ pẹ̀lú ẹ̀ ó dájú pé èèyàn abu lò nà. torí tẹ ẹ bá wádìí lọ tẹ ẹ wádìí bọ̀ ẹ padà rí pálá ìdá burúkú ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọmọlàkejì ẹrú nǹkan lé ayé ni. nǹkan lé ayé títí máa rí gbà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tí ò rí gbà ìlọ́pàá ní ti ń bàjẹ́ ẹjẹ́ tí wọ́n fún un yóò tún kọrin oríṣi mi lọ́la. sọ̀rọ̀ ọmọ èèyàn ṣe rí níta wá ní ẹsẹ̀rú nǹkan lé ayé nìs àfàwọn ẹni tí Allah bá sànù wọn kéré Allah ni wọn kéré náà la ṣe sọ pé ọ̀rẹ́ òtítọ́ kò sí má ọ̀rẹ́ àǹfààní ló kù tó bá ráǹfààní lọ́dọ̀ rẹ ọ̀rẹ́ ọ̀ tẹ̀síwájú tí o bá ti ráǹfààní má ọ̀ fà sẹ́yìn ni yọ fi ọ sínú blacklist tí ọmọ bombard torí ẹ sẹ́yìn bá wa gbọ́n sẹ́nìkan bá ti ń bẹ nìkan jẹ́ ọsọ ìpè tó ń jò lẹ́tí mara ó ti tọdún márùn sí látọdún márùn náà ní ti ń hùwà yìí. ẹ ìjẹta náà lọ bẹ̀rẹ̀ wórí ibú àmẹ́ńtọ́kọ òkè láàrin ọdún márùn-ún díjẹta títí ń ṣe dáadáa ó jẹ́ agbọ́rì torí ẹ̀yìn abú ni ọ èèyàn rádaràda ni ọ ẹ̀rọ sẹ́kọ̀ọ́ sìn kọ́ ẹ wá sọ ti ń bẹ láàrin yóò túlẹ̀ torí ẹ̀ àwọn ẹrú nǹkan ilé ayé pọ̀ wọ́n pọ̀ lànà lànàbí sallallahu alaihi wasallam ṣe ń sèpè fún wa kọ́ ọmọ bàbá wa bọ́ sábẹ́ pé wọ́n sèpè fún ọ ọ̀dọ̀wọ́ rẹ o ọ̀dọ̀wọ́ rẹ Abu Hurairah. radiyallahu anhu ó tún gbẹgbà wá kan wá ó ń ròyìn àwọn ẹnìkan àwọn sàhábà tí wọ́n ga lọ́lá lọ́dọ̀ tí wọ́n ga nípò lọ́dọ̀ rẹ̀ ẹ rí i pé gbogbo àdìsí àti tí wọ́n ní lọ nípa nǹkan lé ayé àti ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ń sọ nípa àparun àwọn ẹni tó wọ́n fi ń pàkíyèsí wa ni o ká lè ráyé sá ká má wálé ayé máyà àìráyé sá ìwálé ayé máyà ni ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń bẹ láyé kí wọ́n di olè kí wọ́n di gbéwìrì torí pé àwọn ti fojú sí pé gbogbo orí ilé ayé òun ń bẹ ń di ẹrù ilé ayé iná lọ tó fi di pé orílẹ̀-èdè wa fẹ́ di ibi tí ò ṣe gbé má báyìí àìráyé sá ìní ń jẹ́ kí wọ́n jiyàn pé kí wọ́n máa pé kí wọ́n sanwó ọjà tí wọ́n rà àìráyé sá ìlú bí kí dánàdánà pọ̀ àìráyé sá ìlú mú kí gbogbo ẹni tó bá ti rí sẹ́ kó jẹ́ kó débi iṣẹ́ yẹn ọ̀nà àti jáde ni kò sí ìbẹ̀rù Allahumma tó gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn òun ló lè tún gbèsè àyè sí ìjọba wa ní kò sí ń tọ́ka àwọn pẹ̀lẹ́sìn Nigeria is a secular state so ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn nípa Nigeria sẹ́yìn kí ọmọ bàjẹ́ ń ni kò tí bàjẹ́ o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó dìgbà tẹ́ bá tó mójú tẹ̀sí ẹ ka ìsìnkún pàápàá ìsìn Islam torí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń gbọ́ yìí mo lọ sílé gbọ́ngbò mi ọgbẹ́bùn ó dìgbà tẹ́ bá tó ka ìsìn Islam yìí kún kí nìjọba ń ṣe tí ó lè náwó láti gbé àwọn olùmẹ̀sìn dìde àwọn olùmẹ̀sìn islam lódodo tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tí wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n máa dé gbọ́ gbogbo èèyàn tí ó fi mú kí ìwà wọn yí padà. ìbẹ̀rù Allah ni máa jẹ́ ká yóò tòrò tí ọba ti síbẹ̀rù rẹ̀ wàláhì ìgbésí ayé ò kéé nítumàmá ìsẹ̀mí ẹranko ní gbogbo èèyàn máa ṣe ẹ̀ ń bá lágbára yóò ṣẹ́kù ìsẹ̀mí ẹranko nù. àwọn ọ̀lẹ́ wọ́n máa pa àwọn jẹ ni wọ́n máa pa àwọn jẹ ni torí ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn pàtàkì láwọn orílẹ̀-èdè kan ti gbọ́n irú Saudiya subhanallah wọ́n ṣàmójútó rẹ̀ gbogbo iléeṣẹ́ tó bá dálẹ̀ ẹ̀rí tí wọ́n da agbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn Islam sílẹ̀ bẹ́ẹ̀ tó fi dórí hospital àwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n ma pàkíyèsí òṣìṣẹ́ wọ́n máa pàkíyèsí aláàárẹ̀ gbogbo nǹkan tó bá dálẹ̀ ẹ̀rí aljihazu ad àwọn ẹni tí wọ́n máa mójútó ọ̀rọ̀ iná làwọn èèyàn fi máa bẹ̀rù Allah làwọn èèyàn fi máa jẹ́ pé bí wọ́n ti ẹ̀ kò ní pọ̀ bí èyí ti ń pọ̀ níbi tí wọ́n ti ó pàtàkì púpọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní laqad ra'aytu sab'ina min ahli as-suffa mo rí àwọn èèyàn àádọ́rin nínú àwọn ẹni tí ń gbé àyè kan tá a yà sọ́tọ̀ tọrọra ga bíi pèpele nínú mọ́sálásí ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn mẹ̀kúnnù tálákà àwọn mẹ̀kúnnù tálákà nínú àwọn sàhábà wọ́n ń gbé àyè yẹn nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wa sallam wọ́n ń pè wọ́n ní ahlu as-suffa kìí ṣe pé wọ́n ti mú sùfíà o ẹ̀ ń bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ táwọn sùfíà ń sọ wíkẹ́ látara wọ́n ti mú sùfíà rárá bákan náà wọ́n tún mú látara as-suf aṣọ tí wọ́n fi òwú wóòlù tí wọ́n fi hun eléyìí gbogbo ẹ̀ náà àṣọ̀rọ̀ lọ́bẹ̀ lónìí ṣùgbọ́n ahlu sọ̀fà kìí sara bí wọ́n ti mú sùfìyà àwọn ẹni tí ò ní nínú àwọn sàhábà pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe hijira wa tí wọn ò ní kankan wọn ò ní bùgbé àtijọ́ àti mukọ̀rọ̀rùn wọn máa ń gbé àyè yẹn nínú mọ́sálásí ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n pọ̀ Abu Hurairah ni mo rí àádọ́rin nínú wa seventy nínú wa. ما منهم رجل عليه رداء kò sí ẹnìkan nínú wa tó ti kó ní aṣọ tí ń wọ̀ èèyàn adọ́n àwọn sì ni àwọn aṣíwájú wa àwọn lẹni tá ń wá wòkọ́sì àwọn ni sàhábà tí ò ní ẹ̀wù àyàfi imma ìzàrún. inú kọjá pẹ́wù rẹ̀ tó ní láyé yìí ìlọ́dì ni yẹ pé láti ibi ìdodo ń ni wọ́n ti lọ mara bẹ́ẹ̀ bá mà lọ́dì ẹ sá mà bíi tó wẹ̀ lọ mara báyìí wọ́n ẹ̀ mà kìsà àbíkọ́jẹ́ ìbora aṣọ wọ̀ láyé nù ìbora bá yẹtí kí wọ́n lọ wẹ́wù orin kan ń bọ́ lọ́wọ́ kọ́dà tó ń bá fún pọnpọ́n tí èèyàn máa fi dáàbò borí èèyàn ìlọ́dí tí ò ju bí kíní lọ ní ọwà ń di kò sẹ́wù kankan lára àwọn sàhábà nà àbíkọ́jẹ́ pé ìbora lónìí qad rabatu fi a'naqihim ìbora wọn dè mọ́rùn kọ́ mọ́ bàa jábọ́ tọ́. So, فمنها ما يبلغ نصف نصف الساقين ọ̀nbẹ nínú àwọn aṣọ bóyá lọ́ọ̀dì àbí ìbora tó yẹ pé yóò dojogun ìlọ́ọ̀dì tí wọ́n bá sọ ọ́ lẹ̀ kò bójú ojúgun lọ láti ibi ìdodo lọ sókè kò sí nǹkan kan bẹ̀ aṣọ tí bora aṣọ yẹn lè gùn dé ojúgun wa minha ma yablugul ka'bayn àwọn àlọ́dì yẹn àti ìbora yẹn ọ̀nbẹ́nu rẹ̀ tí ọ̀kọjá orúnkún méjèèjì wọn fi ṣe ká wọn ò lè tọkọjú orúnkún méjèèjì tẹ́bẹ̀rí Mus'ab ibn anhu sahabi ńlá ambassador of Islam to Medina tọ́sí tó dé ti gbé Islam wọlé kọ̀ọ̀kan ní Medina. ó kú kò sí aṣọ kan fún láyé ju ìbora tí ń bẹ lára rẹ̀ lọ kò sáwọ̀ tẹ́lẹ̀ o ìgbà tó kú tí wọ́n fi aṣọ yẹn sásọ gbẹ̀yìn sí lára wọ́n á gbé sínú sàárè ìgbà tí wọ́n fi aṣọ yẹn borí rẹ̀ ẹsẹ̀ yọ ọ́lẹ̀ ẹ̀wọ̀n kọ́rọ̀ sábò rẹ̀ ra nsọ̀ ń bínú ọ̀nbẹ nu ẹjọ́ pé ìbora lásán lónìí tó bá fasọ̀ yẹn bora kò dé ojúgun rẹ̀ wọ́n tún wá fasọ yẹn wọ́n fi bó ẹsẹ̀ rẹ̀ orí yọlẹ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ á ní kí wọ́n fasọ yẹn lọ sókè kó borí rẹ̀ kí wọ́n wá já ewé kí wọ́n fi bó bí ẹsẹ̀ rẹ̀ káwọn sàhábà ṣe rí nu láàrin kálukú sí Allah aṣọ mélòó lọ́wọ́ àánú àpàtì ṣé mo ká sọ tọ́pọ̀ ni lọ́wọ́ ọdún léyàtọ̀ lọ yìí ẹnu mi dá sọ rí sí mẹ́fà lọ́dún kan àwọn sàhábà náà ń wá wòkọ́sì aṣọ ẹyọ kan sani láàyè wọn ni ìgbà tí sàhábà kan bí anabi sallallahu alaihi wasallam ǹjẹ́ awalẹ̀ máa ṣe sọ láti pẹ̀lú aṣọ ẹyọ kan lọ́rùn anabi ní irú béèrè wọn ni ṣé ìtọ́pọ̀jù nínú yín wa níjọ aṣọ kan lọ láyé bí kí á lè béèrè tó ń sè ṣé ẹ lọ́ọ́ jalè aṣọ ni aṣọ nǹkan náà lẹ́ẹ̀ fi ṣe sọ̀lá àmọ́ o ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ ṣe sọ láti pẹ̀lú aṣọ kan lọ́rùn tí ó bá déjìká yín ó gbọ́dọ̀ déjìká. Abu Hurairah wa ní aṣọ tẹlomi lè gùn bí ojúgun tẹlomi sì lè máa ní orúnkún rẹ̀ méjèèjì fayajma'uhu biyadihi aṣọ tí wọ́n ní kọ̀kọ́já. orúnkún méjèèjì yóò wá fọwọ́ rẹ̀ kó pọ̀ yóò fọwọ́ rẹ̀ kó aṣọ yẹn létí tí yóò fi kó pọ̀ báyìí tí ń bá rìn lọ tó bá jókòó yóò fi ọwọ́ rẹ̀ kó aṣọ yẹn pọ̀ karahiyata an tura awratuh nítorí ìbẹ̀rù kó má bàa rí ìhòhò rẹ̀ allahu akbar kò sí pátá kò sí pàǹtì bẹ́ẹ̀ làwọn sàhábà allahu akbar. gbẹlẹ lomi ti lo ọgọ́rin ọdún láyé àádọ́rin ọgọ́ta àádọ́ta ogójì kìí máa ṣe pé wọ́n ń pààrọ̀ aṣọ níbo ló wà kìí ṣe pé latest táwọn ó tún dọ́jà dáhùn máa pé èwo ni ètò ọ̀sẹ̀sẹ̀ jáde subhanallah ok rawahu al-Bukhari al ló gbà wá ṣé àwa dáa tó wọn ni. àkókò dáa tó ń ambọ̀tìbọ̀tì ipá sọ̀pọ̀ àdá jù wọn lọ. la tasubbu ashabi la tasubbu ashabi la tasubbu ashabi fawalladhi nafsi biyadihi law anfaqa ahadukum مثل أحد ذهبا ما بلغ نصف أحدهم ما بلغ مد أحدهم ولا نصيفه anabi sallallahu alaihi wasallam ni ẹ má máa bú àwọn sàhábì mi ẹ má máa bú àwọn sàhábì mi ẹ̀yin ẹlẹ́nu gbọ́rọ̀ ẹlẹ́nu jágé ẹ má máa bú àwọn sàhábì mi mo fi ẹni tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ búra tí ẹnìkan nínú yín tó bá ná ní tó dàbí òkè lówó gold tó fi ṣe sàrà tẹ̀yìn náà tẹ́yìn ná ntọ́pọ̀ bíi òkè Uhud lówó gold tẹ́jú sí sàrà máa balẹ̀gàmú da àhàdìhìm wọ́n lẹ́nu fèèfà ẹ̀ ní níládà múdù kan tí sàbí ò fi ṣe sàrà kódà ẹ̀ lè níládà dájì múdù ti sàbí. àwọn olùmọ̀ọ́ ni ànábì ọ̀sọ́ ntí sàbí ò fi ṣe sàrà wọ́n ló ń kó ó ń kó kódà kó ṣe gàrí ìwọ bàbá ń góòlù tó nádúró góòlù yẹn o lè ní ládàá ìdajì múdù gàrí sísọ àbíbá fi ṣe sàrà àwọn sàhábà náà ni o wọn wálé ayé máyà o ẹ̀yin tó ṣe pé kí gbogbo aago tó lù lẹ ti jáde lù tí gbogbo aago ọba tún lù ẹ ní wọlé ẹ wálé ayé máyà débi hín ẹ sì ní ju ti Allahu kọ fún yín lọ abẹ́yìn náà rí gbogbo lala kókó fẹ̀fẹ̀ gbogbo kìràkìtà gbogbo làálàá wa gbogbo jabahẹlẹ àníjù tí wọn kọ fún wa lọ síbẹ̀síbẹ̀ àwa kàlùkìyà máa kún kankan àwa jẹ́ pé apàdánù ayé àtúpàdánù àlùkìyà máa torí pé ayé yìí náà ó padà pàdánù rẹ̀ gbólókò lọ tó kú àti dúkìá rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ àwọn ò dùn. iṣẹ́ rẹ tó kà ìsìláàmù tó kà fún kò ọ̀bọ̀ ọ̀nà wàá dà tá a rọ́nà lọ ìgbà tá àwọn eléyìí làwọn bàbá wa o àwọn sàhábà ẹ wọ àwọn bàbá ti lólé ayé wọn wà máyà àwọn eléyìí lẹni wa àwọn ẹ wò báwọn ṣe múlẹ̀ ayé ń jábútẹ́ gbogbo ẹni tí wọ́n ń bájà ní ìsìn ṣé torí Allah ni àbí torí pọ́fẹ́ níjù ọ̀lọ́ àbí torí pọ́nà ńlá fún jù ọ̀lọ́ àbí torí pé kọ̀kọ̀ nà hàn ṣé kọ̀kọ́ ń sọ láti náà ṣé sọ́lú kàmáàrọ̀ àìtùmọ́ni òṣọ́lì kọ̀sálàyé rẹ̀ fún ọ̀nlọ́ àjì kọ̀sálàyé fún khudhu anni manasikakum rárá o. ẹni tọrọ náà pz kọfọnà hàn wá olórí ibú àbíbẹ̀kọ pz táwọn pé pz ń gbé wọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọmọ fi hàn pé ayé gbogbo àdáwàd tí ń bẹ láàrin àwọn èèyàn ìmá sọtẹ gbogbo ẹ kìí ṣe torí Allah torí ilé ayé ni. ulaika abai. àwọn bàbá tiwa nìyẹn o fẹjí ní ibi mẹtìlẹgìn tó bá mẹni tó dáa tó àwọn sàhábà yìí nínú islam mú wọn wá alẹ́ni náà tọ́jú bàbá wa nínú islam àwọn sàhábà ni tó bá mẹni tó dáa bí wọn mú wọn wá idha jama'atna ya jarirul majami'u bẹ́ẹ̀ ni Farazdaq lọ́sọ̀ fún àwọn sàhábà bàbá tiwa akramakumullah lè kò túmọ̀ sí kíkẹ́ yìí náà máa wọ̀ títà o kò túmọ̀ sí pé ìlọ́dì ní ká máa lo àbí bora rárá ṣùgbọ́n wọ́n máa kọ́ akẹ́kọ̀ọ́ àmọ̀ pé gbogbo nǹkan ọ̀já máa kankan kọ́ máa jẹ́ pé aṣọ láwọn máa fojoojúmọ́ dá fìlà yóò bá sọ imú bàtà yóò bá sọ imú irọ́ lásán ó yẹ kí n fò kọ́ ọwọ́ tó tún fi fi chéènì ọrùn wòròwòrò lẹ́sẹ̀ ọkùnrin kùnrin a'udhu billahi torí ẹni Umar ní sẹ́ ń pàkíyèsí wa ìṣọ́ṣìnù fẹ́ ìnà nàmẹ́tẹ̀ lẹ́tẹ̀dù ẹ sara kó sá ìdẹ̀ra yìí lọ títí ìdẹ̀ra kì í lọ títí tó bá yẹ pé ẹ wálé ayé máyà kí ló tọkùnrin débi à ń bójú obìnrin kan ṣẹlẹ̀ máa bójú tí ìbá ti kẹ wálé ayé máyà tí ìbá ti kẹ wálé ayé máyà kí ló fà tó fi wá jẹ pé ìwọ tó ṣe pé Allahu azza wa jalla ó ti dá irun orí fún ọ dáadáa ó wàá rí fọ́tò àwọn kan bí àwọn wèrè ìlú òyìnbó bóòlù àwọn ń ṣe ń sórí tiwọn ọ wàá máa dán wèrè wọ́n bí sórí tó fẹ́ gbé wọn sàárè mi tí ìbá ṣe kẹ wálé ayé má yá kí ló jẹ gbogbo yín wá tó síbi tí wọ́n ti ń ta ráìsì àtẹran adìẹ ẹ̀yin ò lè lọ sí ilé yín ni láì yẹn wá ń lọ bí èèyàn ẹgbẹ̀rún méjì wọ́n bù yàn lóúnjẹ bí ni a máa rà ní oúnjẹ tí wọ́n bá tọ̀wò tó tún padà wájọ́ mi ni ẹ wálé ayé máyà ni kí ló dé tí ìbá ti kọ ẹ wálé ayé máyà wọ́n ní àwọn máa gé ẹran adìẹ kan nu búrẹ́dì ìwọ ò lè ṣe adìẹ ńlè rẹ kó gé nu búrẹ́dì wọ́n wá tò lọ rẹ́rẹ́rẹ́ tí ẹni fẹ́ gba bára wọ́n ní kíní kan ṣàwárùmá ṣàwárùmá ah subhanallah tí ìbá ti kọ ẹ wálé ayé máyà kí ló dé wọ́n á ní kinní kan shoprite àti ah, ẹ̀ bá lọ shoprite Ah, shoprite tí yìí lọ gbẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀. ṣé ìbá ti kẹ́ wálé ayé máyà akaramakomola gbogbo àwọn nǹkan tẹ̀ ń kàkún tẹ̀ ń kàkún yẹn ìwọ̀nba lẹ́ẹ̀kàkún ma ẹnìkan fi Ògbómọ̀ṣọ́ yìí lẹ̀ ń lọ sódìdí Ìlọrin nítorí pé bẹ́ẹ̀ ni shoprite wà mọ́tò àjùlọ jáàmù wọn àmàlẹ́kọ̀ọ́ máa bí pé sí òsì actually you know wọn àti ìdá shoprite ilẹ̀ ń lu tiwa ìlú tó wá wà niara closer ibẹ̀ ní shoprite wà mídẹ̀fẹ́ lọ́ọ̀bẹ̀ ní kúbádé tẹ̀dá kúbò lèyàn ti fẹ́ sọlé fẹ́jà kì í sara tí ìbá jẹ́ pé àwọn yẹn wálé ayé mẹ́yà gbogbo àwọn rọ̀n gbogbo àwọn rọ́tí ọ̀já mọ̀ kankan wọn àbá tí bàbàrà rẹ̀ wọn ìbá tí bàbàrà rẹ̀ nù gbèsè ayé wa síbẹ̀ sí kan wálé ayé máyà ó ń wọ ẹ̀wù téèyàn wọ̀ sọ́rùn kó tó lè dá lóhùn oníkò ní standard standard kìíní ó wọ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ lọ́jà àbátọ́sọ́wọ̀ sọ́rùn so àwọn èèyàn ti wálé ayé jù ni ló fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ntí ọ̀já máa ń kankan tọ́jú òdokodoro ilé ẹ̀rí tí wọ́n di wọ́n máa àwọn nǹkan gidi ẹni rí inú gbèsè ayé wọn torí ẹ ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura ilé ayé ò jámọ́ kankan ògbẹ́ni tó bá ní làákàyè kò ní gbé kọjá ayé rẹ̀ lànàbí sallallahu alaihi wa sallam ló fi sọ nínú ẹgbà wa ti ìparí tó wà níwájú wa yìí Abu Hurairah yìí kan náà ló tún gbà wá pé ìránṣẹ́ Allah ìkẹ́ àti ọ̀rọ̀ Allahu kó máa bá ní ad-dunya sijnul mu'min wa jannatul kafir ilé ayé ọgbà ẹ̀wọ̀n ní fáwọn olùgbàgbọ́ òdodo àlùjánnà ní fáwọn kèfèrí adìrí ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú hudan wa bushra ilé ayé ọgbà ẹ̀wọ̀n ní fáwọn mùmínì àlùjánnà ní fáwọn kèfèrí ẹ máa ń sẹ́lẹ̀ ń gẹ́jọ́ ẹ máa gbádùn ẹ̀yin káfíìrì ayé gbogbo àjẹmọ náà níta ayé jẹ́ fẹ̀yìn lópin ìgbà tẹ́ ẹ bá gba islam ẹ jẹ́ gba islam kọ́mọ bá amáláyé fún yín kẹ́ ẹ lè bá àtúnrí tàbí kìyàmù wọn náà jẹ́ pápálapàla rádaràda gbogbo bídí àtúnṣe tì nítorí kọ́mọ bá jẹ́ àmì pòòtún ní rí dáadáa àmì ìtọ́wò mà ẹ jẹ́ ká kíyè sára á parí ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àti sọ́nù ìdánilẹ́kọ̀ọ́ àyẹ̀ náà láàrin al-Hafiz ibn Hajar rahimahullah àti ọ̀kan nínú àwọn ahlul zimma kèfèrí ahlul kitab tí ń gbé abẹ́ ìjọba ìsìn islam nígbà yẹn al ibn Hajar rahimahullah wọ́n di adájọ́ ni wọ́n ń bọ̀ lọ́jọ́ kan láàrin àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àti àwọn ẹni àpèránṣẹ́ fún lọ́tún àti lọ́sì òun sì ń bẹ lórí ìbá katógùn bí ẹni pàtàkì èyí tó wá jẹ́ Yahudi yẹn wá dá dúró ó wá ní òun gbọ́ pé wọ́n lánàá bì tí ẹ̀ ń tẹ̀lé ẹ̀sìn tó gbà wá ó sọ pé ilé ayé yìí ọgbà ẹ̀wọ̀n lọ́jẹ́ fẹ̀yìn mùsùlùmí àlìjánà ni fáwọn táwọn jẹ́ kèfèrí ẹ dákun ẹ wo bẹ́ẹ̀mí ṣe rí yìí òun sì jáde tí ń tepo gbogbo ẹ̀wù ti dọ̀tí mọ́ lọ́rùn. gbogbo ọwọ́ òsè rí gbogbo ara rí sápàtì ẹ wò mí sí yín talápọ̀ wà lálẹ́ jẹ́nà talápọ̀ wà lọ́gbọ́ ẹ̀wà ẹ sì lánàá bì sọ igbe ilé ayé ń kọ́ ọgbà ẹ̀wọ̀n ni fáwọn múmìnì ọgbà àdẹ̀rà ni fún àwọn káfírì ẹ̀yin lápẹ̀ wà lọ́gbà àdẹ̀rà. òun àti àwọn arú òun táwọn jẹ́ mẹ̀kúnnù tálákà làwọn wà lọ́gbà ẹ̀wọ̀n bí káfíìrì ó ti ṣe wọ̀ nù òṣùwọ̀n á fi wọn nǹkan méjì kò sí fún káfíìrì àfòsùnwọ̀n àwọn nǹkan ilé ayé yìí tí káfíìrì bá lọ dáa fún yàn orí káyà ẹrù ilé ayé kó jọ ni káfíìrì ọmọ pọ́ dáa fún yàn nítorí pé a ah, ń sin Allah kì í sẹ́sìn ṣeré kẹ́yìn wà nìkè èyàn dàbí mọ́tò èyàn dàbí ilé èyàn dàbí kọ́ máa ṣiṣẹ́ kọ́ wà nílẹ̀ fún kínní kan. Ibn Hajar rahimahullah ọwọ́ alantí òyeye ó ní sórí èmi pẹ̀lú rírí tó rí mi àti tó ń wò ní ọlá tí mo wà nínú rẹ̀ hàn ìyá kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ tí Allahu yóò padà fún mi tí mo bá wà lùjẹ̀nà. tó ń ti gbogbo tí wọ́n wá ń wò nígbàdùn àtọ́láyì sọ ma pé nǹkan púpọ̀ nínú gbogbo ntọ́ wà nílé ayé yìí wà tí èmi ò gbọ́dọ̀ ṣe tèmi ò gbọ́dọ̀ mu tèmi ò gbọ́dọ̀ jẹ tèmi ò gbọ́dọ̀ gbọ́ tèmi ò gbọ́dọ̀ wò. àmọ́ wọn kọ́ lẹ́yìn sàbáàdàl kófòrè dàm kò sí ẹ̀ṣẹ̀ kan lẹ́yìn ìgbà tí wọn bá ti jẹ́ káfìrì kí ni jẹ kí ni ọ̀tọ́ mu kí ni ọ̀tọ́ gbà kí ni ọ̀tọ́ kọ Kini kí ni ọ̀tọ́ gbọ́ kí ni ọ̀tọ́ wò níbo ni ọ̀tọ́ lọ níbo ni jókòó kí ni dá sí mo lẹ́yìn tí yẹn bá ti jẹ́ kèfèrí sẹ́sẹ̀ sẹ́kù kò sẹ́sẹ̀ mọ́ ó ní kó sì máa wo tó ń ti gbogbo bó ń ṣe ń fi gbogbo ara gbogbo ẹnu wa rọ̀ òun tó ń rí jẹ òun tó ń rí mu òun mí ní rọrùn òun rìn ní rọrùn òun gbélé ilé rẹ̀ ń fẹ́lẹ́lẹ́ kò sí wàhálà kò sáà pọn so àlìjẹ́nà rẹ̀ nìyẹn lẹ́gbẹ̀ẹ́ iná tó wọ̀ ó ti wà lálùjáná àbí ó ti lálùjáná ó ti wà lálùjáná iná tó ti gbé láyà mọ́tò fi há wàlẹ́ ayáhíá kò sómi ńbẹ kò sóúnjẹ ńbẹ àfi gí zokò láyà kóló hó illa al-khati'un àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ní ọ̀jẹ̀ ńbẹ sọtá abáwò síra wọn ó ti wà lálùjáná. tàbá wá wè mí pé gbogbo tó ń pè ń gbádùn tó ń pè ń kíní kọjá mọ́ nǹkan lẹ́gbẹ̀ẹ́ àti àwọn nǹkan tán ní mọ́sẹ̀ mọ́sẹ̀ mọ́sẹ̀ àjẹpọ̀gbẹ́ wọn làwa wà ní ìsìn àwa lápadà wà lọ́jọ́ ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam ẹ kú oríire o abẹ́ Allah kó má náà ẹ mójútó ẹ̀sìn Islam yín ẹ má fi ẹ mójútó ìlànà nebo muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹ má fi dá para bẹ́yìn títí wọ́n ń ṣe ìsìláàmù tí ń dáa tí ń dùn yìí ẹ má gbàgbé láti máa fi kọ́ àwọn ọmọ yín ẹ má gbàgbé láti máa fi yí àwọn aya yín ẹ gbàgbé láti máa ṣàlàyé rẹ̀ fáwọn ọkọ yín abẹ Allah kó jẹ́ ó fún wa láyé ń bí àti lọ́la lùkìyàmà kó sì wá lọ́kàn nínú ẹni tó falẹ̀ jẹ́ náà sì kẹ́ wọn wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم وعليكم السلام ورحمة الله

bókítà ní láìmọ̀ ṣùgbọ́n omi yẹn sì ìyẹn sì omi yẹn sì wà lára aṣọ tó ń gbé ó wà lára ṣòkòtò yẹn bọ̀ ìgbà téèyàn padà téèyàn padà wá tó ń gbé èèyàn wẹ̀ tó omi yẹn ó ti parẹ́ èèyàn ti rí ìlà parẹ́ rárá pé irú aṣọ bẹ́ẹ̀ ní èèyàn lè fi ṣe ìkọlá àbí kéèyàn máa fi ṣe ìkọlá. alhamdulilayi wọn ní tí ẹran bá kú láì kò bọ́bẹ̀ẹ́ táwọn ò gbọ́dọ̀ jẹ ṣé a lè ta fáwọn ẹni tí wọ́n lè fi ṣàǹfààní tí wọ́n kì í ṣe mùsùlùmí àbí mùsùlùmí tó bá láǹfààní kan tó lè ṣe ń bẹ a gbọ́dọ̀ ta nítorí pé Allahu azza wa jal ó ṣe jíjẹ òkú ń bẹ ti ẹran léèwọ̀léwà lórí anabi sallallahu alaihi wa sallam sọ pé inna Allaha idha harrama shay'an harrama thamanahu dájájú tí Allahu bá ti sìn kankan léèwọ̀ owó rẹ̀ náà di èèwọ̀ àǹfààní kàtà lè ṣe lára òkú ńbẹ́tì ara ni pé ẹ lè bú awọ rẹ̀ kẹ́ ẹ sáyà rẹ̀ kẹ́ ẹ lò ó mi tí èsè jíjẹ nígbà tí àwọn ọmọ kéékèèké ní alimadina tí wọ́n ń wọ́ òkú ńbẹ́tì àgùntàn kan ká anabi sallallahu alaihi wa sallam rí wọn ó ní hàlàntàfàtùm bí ìhàbìhà ìsì tẹ̀sánfààní lára wọ́ọ̀lù ó ní innaha mayta òkú ńbẹ́tì ni anabi ní bẹ́ẹ̀ ni tó ń ti pọ́jọ́ kù ń bẹ́sẹ̀ ayọ̀mà ìhàbẹ̀ ńdọ́bàwà fàkọ̀tọ̀bọ̀ gbogbo awọ tán bá ti gbogbo awọ tán bá ti rún ó ti má rírun awọ òun náà ní sísá ayan rẹ̀ pẹ̀lú àwọn èso àwọn egbògi tí wọ́n máa ń lò láti fọ́ má so ó ti má nígbà irú àwọn belt irú àwọn àpamọ́wọ́ gbogbo tẹ̀ ń rà bó lẹ́ẹ̀ mọ̀táwọ́ rẹ jẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní tí màní yìí bá jáde lára èèyàn tí èèyàn wà á wà níbi tó ti rọrùn fún láti wẹ̀ báwo ni ó ti ọgbọ́dọ̀ wẹ̀ ọwẹ̀ kó tó láǹfààní àti ṣe sọ̀lẹ́ àyàfi tó bá gbà wọn ìdíwọ́ wà fún ọ tó lè mú ọ má lè wẹ̀ tó sì fẹ́ ṣe sọ̀lẹ́ o lè ṣe tẹ̀yẹ́ mù láti ṣe sọ̀lẹ́ ṣùgbọ́n jánábà yẹn ti ṣẹ̀kù bàtà ọba tó lè wẹ̀ wá wẹ̀ jánábà yẹn kúrò lára rẹ̀ màníyì tó wá dà sí ara pátá tó tún rin jáde báwo ni a ti sọ pé ìtọ́dọ̀gbàjù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé ntọ́ mọ́ tí kìí ṣẹ̀gbin òun náà ni àtọ̀ tí máa déyàn ṣùgbọ́n àtọ̀ yẹn ò lè dá jáde láì jẹ́ pé mẹ́rì ọwà pẹ̀lú ẹ̀ ẹnu gbogbo olùmọ̀sí kò pé ẹ̀gbin ni àlùmẹ́rì. torí rẹ̀ wàá fọ́nù tọ́ba wà tútù tọba ti gbẹ tó ti dájú pé màá níyì lásán yìí ha kú Aisha ha màá níyì lára sọ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam máa fọ màá níyì kúrò lára sọ ìsì máa sẹ́kù lára sọ ànábì sallallahu alaihi wasallam tí ó gbé lọ sí sọ̀lá ó dàbí ìgbà tí mò ń wò ní ìsìn. Naam. Alaikum salaam. rárá o wàá lò sófò àbá o wa wà nù ẹ kò nù àwọn ọkùnrin ni wọ́n ń sùn tọ́wá kó bín wà nù wọn tó náà ń sun mọ́sálásí wà nítorí pé mìsíkínà ni nǹkan lè ti ṣẹlẹ̀ àwọn pin àwọn ni àlùsùfà náà tọ́ba tiẹ̀ fẹ́ ló ń pa pé ṣebí jánábọ̀ ọ̀sà mú wa kìnnì kan á sọ pé tí jánábà bá mú wa káfẹ́ sẹ́kù nù mọ́sálásí wọ́n lọ sàlùwàlá wọ́n padà sínú mọ́sálásí kótó ti pé wọ́n wẹ̀ náà pé tíra bí ẹ̀ kó ti àbí ìjọba ní sọ̀rọ̀ máa tó wá padà lọ pé tíra ìgbà yàtọ̀ tó yẹ. ẹ ọ́n mọ̀ ṣàlàyé ìgbà tí wọ́n bá ti mú hadith inú tíra kan tó sì jẹ́ pé ilé ìtẹ̀wé kan báyìí pàtó ló gbé jáde wàá kọ sínú ìwé rẹ̀ torí pé wọ́n kọ́ lọ kọ́ wọ́n sọ pé darul kutub al-ilmiya darul qalam dáàrú tó bá gbé jáde dáàrú Madina so wàá sàlàyé torí pé ó lè ṣeéṣe kí wọ́n tún tún ìwé yẹn tẹ̀ kí pọ́blíṣà mi ò gbé jáde torí ẹ̀ lásì máa ń kọ sí parí gbogbo tíra tí ìwé tèmi ń sọ pé mo ti mú nǹkan yìí o pọ́blíṣà rẹ̀ ni ọdún tí wọ́n tẹ̀ jáde ni ìlú tí wọ́n ti gbé jáde ni gbogbo ẹ̀ lọ́kọ̀ bẹ́ẹ̀ máa ń tírèèni àwọn ọmọ ilé kí gbogbo ẹ̀ lẹ́mọ̀ọ́jútó ọmọ wọ láìbírì ìwé oríṣi kan náà a ní kọ́pì rẹ̀ ó tó márùn mara eléyìí náà ń bẹnu study tó ẹ ká máa kọ́ àwọn ọmọ so library study nípa ìmákéwú ní sì tíra yìí a ní lóríṣi márùn tíra kan náà ni ṣùgbọ́n oríṣi publisher márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé jáde so ẹ rí i pé ìgbà tó ti jẹ́ publisher márùn ìwé yẹn ti doríṣi márùn nítorí pé iṣẹ́ táwọn eléyìí ṣe fún yọ yàtọ̀ sí táwọn eléyìí ṣe fún táwọn eléyìí náà yàtọ̀ sí táwọn eléyìí nígbà tẹ́ ń bá ń rìfà ẹ rìfà séyìí tẹ́yìn ti mú nǹkan ẹlòmíì ò mú nínú ẹ̀já yìí ti mú ọ náà rìfà tètè nàá pàtírà mi wà láyé tó ẹgbẹ́ kan ṣoṣo ni wọ́n tẹ̀ wọ́n ò tún tẹ̀ mọ́ eléyìí yàtọ̀ nàá. Wa alaikum salaam. ولا يشد الدين أحد إلا غلبه فالتوحيد وقال الواجب واستعين بشيء واستعين بشيء واستعين بالغدوة واستعين بشيء بالغدوة وروحة وشيء من الدنيا اه èèwọ̀ mbẹ. ìyẹn ni pé ẹ máa wá àtìlẹ́yìn Allah níbi àti sẹ̀sìn nínú apá kan nínú àfẹ̀májúmá. àti apá kan nínú òru ẹ máa wá àtìlẹ́yìn Allah níbi àti sẹ̀sìn nínú apá kan nínú àfẹ̀mọ́júmọ́ àtàpá kan nínú òru ìyẹn ni pé náà dòlùjà òru so gbódúwá àfẹ̀mọ́júmọ́ dòlùjà òru ìyẹn ni pé ò lè fi gbogbo òru sin Allah ò lè fi gbogbo àfẹ̀mọ́júmọ́ sin Allah. èyí tó fi sìn mú nínú ẹ̀ mú nínú òru mú nínú àfẹ̀mọ́júmọ́ àmọ́ kó wàá sùn kalẹ̀ wà lìjánà nínú gbogbo òru ọ̀fẹ́ wà lìjánà nínú gbogbo àárọ̀ òun sí lọ. bá òun wà ẹ̀kan la forí kanlẹ̀. Mhm. kò yé. ó tún wá ó tún forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ó tún sálámà á ní ẹ pé òun ti bíyà ọmọ bùkátà. ara rà kò tí ì bíyà. ìgbà tí ò bíyà àwọn ẹnìkan wá tún wá ẹnìkan tún wá sọ lẹ́lẹ́kejì ọ̀rọ̀ ọlá fi ń pọ̀. lọ́ba tún forí kanlẹ̀ míì. Ah. ẹ sì fẹ́ sọ̀rọ̀ àmọ́ subhanallah ẹ̀ lẹ́ ń sọ. kí làwọn sọ ah, àwọn ẹni tó báyìí báyìí báyìí yẹn wọ́n tún sọ láti wọn bẹ̀rẹ̀. ìgbà tí wọ́n fẹ́ ṣàlàyé fún ìmọ̀ọ́mù lórí pé ah. orí kalẹ̀ kan ní àwọn làwọn ò gbé lẹ́nu kẹta ṣe mú pátó wa nù pé gbọ́rọ̀ ìrọ̀lẹ́ pátó wa kọ. ẹ ti dà lórí nu ẹ dà nù pọ̀. ẹ tún kọ́ mọ́ sí ala gbàdúrà ti jẹ́ pé rákà ti parí ni ìbẹ̀lẹ̀ ti gbàgbé forí kalẹ̀ lẹ́ẹ̀kan tó bá yẹ pọ́ mà abẹ́ni tó sọ̀rọ̀ ti sọ̀rọ̀ tó wọn bá dá ti sọ̀rọ̀ so orí ìjókòó yẹn náà ni ọ wà Allahu Akbar ìforí kalẹ̀ kan tó gbàgbé wọn yọ̀ mọ́ wa ẹ̀yin rẹ̀ lẹ́wàá ti tashahhud tẹ́ bá ti ṣe tashahhud yọ sálámà tó bá ti wá sálámà dáná ẹsẹ̀ mú ìforíkanlẹ̀ méjì wá nítorí ní tí ẹ gbàgbé yẹn orígun ni nínú sọlẹ̀ kò sí sòjòdò sáhù tó lè gbé láyé yìí gbogbo ìforíkanlẹ̀ dáńsẹ̀ kò lè gbé nítorí pé a pillar of the sọlẹ̀ ńlẹ̀ gbàgbé yẹn àfi kẹsí so ibi tó tún wá dá sí ni pé rákà ti parí ni tó wá kejì. abẹ́kẹta níbi tí sọ láti ti jẹ́ rákà mẹ́rin ni ẹ tún rákà kan mú wa ni. sọ àmọ́ pé àti bá àti bí ẹ sádàánù ẹjẹ́ àtúnṣe eléyìí àìmọ̀kan gidi ni o nítorí pé sọ̀lẹ́tò bọ́họ̀r ẹ̀yọ̀ kan ẹni aláhùn ní ká ṣe lójúmọ́ kan tàbí òye wa ẹ gbogbo ẹ ti dàrú máa lójú ó tún ṣe ni torí ẹ ló ṣe jẹ́ pé àwáwí ò sí torí pé ẹnìkan nù jama tó ti sọ àtúnṣe rẹ̀ ló sì tá ń bẹ Allah kó forí jìn kó gbà lẹ́sìn lọ́wọ́ yín ẹ má ti bẹ́ẹ̀ máa jọ mi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu